ẹ káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú Yétúndé Adéyẹmọ Ayọ̀ǹgbénúmi mo lérò pé ẹ ti gbádùn orin ẹ̀mí èyí tá a ti fi rajó nínú ilé àgọ́dọ̀ bẹ́ẹ̀ iná ṣe ń jó nínú ilé náà làwa náà là ń fi kíni là ń fi jó là ń fi yan Ọlọ́run lógo níbí báyìí mo sọ fún yín lọ́jọ́ tòní mo ní pé mo ní àwọn àlejò méjì nínú ilé pàápàá jùlọ olórin ẹ̀mí tó kọ́kọ́ fi orin ẹ̀mí tó fi ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa ìyẹn Olúwatósìn Òdùwùsì aka Àròjà ó wà nílé agodo pẹ̀lú wa báyìí báyìí báyìí báyìí ẹ ṣàrọ̀ra bá mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ mójú yín kẹ́ ṣe kíni kẹ́ wù kẹ́ ràn mọ́ tẹlifíṣàn dáadáa dáadáa torí pé a máa gbádùn jésù lára wọn dáadáa ẹ jẹ́ kájọ mójú ayọ̀ kájọ lọ sọ́dọ̀ Odùwùsì Olúwatósìn aka Àròjà ẹ mà lẹ́ o ẹ káàárọ̀ ẹ bá wa kí gbogbo ara lé. ọlọ́run ti bá mi ṣe ẹ wá wògo ayé mi ó ti fún mi lógo lo. Mm ẹ wá wo ògo ìgbàlà mo kí gbogbo ara lé <laughs> ní tilé toko. Mm. bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní bàjẹ́ láṣẹ ìgbìmọ̀ <laughs> àti kò ní bàjẹ́ ó tẹ̀ yà mí lẹ́nu gbà mo rí nínú ìró àti bùbá. ẹ kì í ṣe gbogbo ìgbà náà la máa wọ mm. aṣọ funfun lọ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí a máa ṣe ní tilẹ̀ Yorùbá. ó dà ó dà ó dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń kọrin báyìí. ah sí ògo Ọlọ́run ó ti máa ma lọ bí ọdún méje sí mẹ́jọ. ọdún méje sí mẹ́jọ. bẹ́ẹ̀ni. ìgbà wo lẹ lẹ discover lẹ rí ara yín pé ah orin yìí mo fẹ́ máa ṣe jẹun. ìyẹn ní ó ti tó ọdún mẹ́rin sí márùn-ún nísìn mhm. tí ọlọ́run ti pè mí sí orí ìlà yìí. Ọlọ́run pè yín Ọlọ́run ló pè mí ṣé lórí fóònù àbíbo Ọlọ́run ló pè mí fúnra rẹ̀ ó bá mi sọ̀rọ̀ nítorí pé ó rí pé àkókò ti tó fún mi. Mm láti gbẹ́sẹ̀ nídìí iṣẹ́ orin yìí láti máa fi láti máa fi tú àwọn ọmọ aráyé nínú mm. láti máa fi tú wọn kúrò nínú ìdè mm. mo sì jẹ́ ìpè náà. Mm. lẹ́yìn tẹ́ wá jẹ́ ìpè yẹn nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ wá ní kó ti tó bí ọdún méje báyìí sí ìtẹ́sí sí mẹ́jọ bẹ́ẹ̀ àwọn orin mélòó lẹ ti ṣe. ògo fún ọlọ́run lókè ọ̀run torí pé mo ti ṣe àwọn orin méjì. olúwa ṣe méjì kí lorúkọ àkọ́kọ́. ìkíní ni ọba ẹ̀rí ọba ẹ̀rí ẹ fún wa ní ẹ fún wa ní track kan nínú ẹ̀. ó ní ọjọ́ ti pẹ́ o táyé ti ń bú mi ọjọ́ ti pẹ́ táyé ti ń pẹ̀gàn mi ọlọ́run mi dìde lákòókò yìí o kó wá dá ayé lóhùn ọ̀rọ̀ mi. àmín jésù kọ́lọ́run dáyé lóhùn ọ̀rọ̀ mi náà bẹ́ẹ̀ ni Ọlọ́run adáwọn torí pé bá tiẹ̀ dáyàn lóhùn yẹn nílò láti fèsì fáwọn ohun táwọn ọ̀tá ń sọ àwọn fúnra ara wọn náà máa máa rí wọn wá fẹ́ dọ̀rẹ́ ẹ tipátipá ah, Olúwa ṣeun ìkejì ńkọ́. ìkejì ìyẹn là ń pè ní májẹ̀mú ògo hmm. ọdún tó kọjá ni mo ṣe yẹn. ìyẹn sì yóò sì tuntun. bẹ́ẹ̀ ni hmm. ó ní májẹ̀mú ògo ìwọ dá o májẹ̀mú ògo ìwọ dá o máa jẹ̀mú ògo ìwọ dá o máa jẹ̀mú ògo ìwọ dá o ṣílẹ̀kùn ìbùkún ilẹ̀kùn ẹ̀mí mímọ́ máa jẹ̀mú ògo ìwọ dá o máa wò mí níran bàbá máa wò mí níran ọmọ àjẹ́ wo mí níran o wọ́n fẹ́ ṣe ẹlẹ́jà mi hmm, máa wo mí níran o bàbá. Hmm. olúwa máa wo mí níran o máa wò mí náà níran o ayé ò ní fi mí ṣẹlẹ́yà o ṣe rí àwọn ohun tí mò ń gbọ́ yẹn ó fẹ́ ju àwọn ohun kan bíi kéèyàn máa fa háyà àbí iṣẹ́ mọ̀ àti pé mo rí ti rí yín nínú aṣọ àdúrà nínú aṣọ funfun rí bẹ́ẹ̀ni ṣé ìṣẹ̀lẹ̀ ni yín ni àbí. ẹjọ́ sẹ́ráfù ni mò ń lọ sẹ́ráfù ni yín lẹ́ ń lọ ìyẹn ni pé àwọn ìjọ míì náà lè pè yín àbí. bẹ́ẹ̀ ni à ń lọ sí àwọn ìjọ mìíràn hmm. à ń lọ CAC à ń lọ Redeem à ń lọ Sẹ̀lẹ́ à ń lọ Foursquare níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé gbogbo rẹ̀ fún ògo Ọlọ́run ni. Hmm. tó bá wá jẹ́ pé bóyá wọ́n fẹ́ ṣe ìgbéyàwó àbọ̀ fẹ́ ṣe ìṣílé àbí ìkómọ ṣe lè lọ síbẹ̀ yẹn náà. gbogbo ẹ̀ là ń ṣe bíbélì sọ pé ká máa bá àwọn aláyọ̀ yọ̀ hmm. kò síbi tẹ́ ẹ pè wá sí níwọ̀n ìgbà tó bá jẹ́ pé ohun ayọ̀ ni níbi òkú àgbà níbi ìsọmọlórúkọ níbi ìgbéyàwó gbogbo rẹ̀ fún ògo Ọlọ́run ni. ó dà mo máa ń béèrè nǹkan kan àwọn gospel artist mi tó bá ti wá. Eh, kí ni. mo <laughs> ní bíbá bíi Dangote ń sìn. bẹ́ẹ̀ni. ṣé wọn pa àwọn Dangote tó bá ń sin ajá hmm. ajá wọn gan máa ń gbádùn ju àwọn fámìlì wọn mí jọ kí ajá yẹn wá kú wá pè yín pé a máa fún yín ní two point five million kẹ́ wá kọrin fún ajá yẹn. ṣebí ajá ló kú <laughs> a fájà àwọn ènìyàn tán wò pé àwọn fẹ́ wọlé de ajá àwọn lọ́pẹ̀ wá níwọ̀n ìgbà tí ó bá jẹ́ pé gbogbo rẹ̀ á ṣe fún ọlọ́run tí ohun tó dẹ̀ tún tẹ̀lé náà tó tún tẹ̀lé ọlọ́run ti pè wá sídìí iṣẹ́ yìí. gbègbè ọ̀rẹ́ àti pè yín sí dáadáa. bẹ́ẹ̀ tó bá ti jẹ́ dáadáa. a máa máa lọ ní olúwa ṣe. ó dá àwọn èèyàn nílé àwọn ìjọ àwọn pastors àwọn tó fẹ́ ṣènáwó lọ́lọ́kan òjọ̀kan wọ́n ń wò yín nílé ẹ wa nọ́mbà yín àwọn social media handles ní ẹ bá wa filẹ̀ fáwọn. nọ́mbà mi lórí whatsapp ni 081 241 94794 lẹ́ẹ̀kan sí 081 241 94794 tẹ́ ẹ bá dé orí facebook ẹ máa bá akíngba crown odùwùsì àròjà akíngba crown odùwùsì àròjà then lórí Instagram ẹ máa bá Odùwùsì Àròjà níbẹ̀ kò sígbà tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ bá mi. lọ́gán ni ẹ máa gbé lọ́gán ni. ó dà ká ikẹ́ tó máa lọ kẹ́ tó dá ẹ tó bá wa fi orin kan ẹ bá wa fi dágbére fáwọn aráalé. mo ní bọ́dún rẹ̀ bá ń sọ̀rọ̀ ta ló lè dá ọ dúró bí àánú rẹ̀ bá ń sọ̀rọ̀ ta ló lè dá ọ lábì jẹ́ kánú rẹ̀ fọ̀hún lórí iṣẹ́ mi o bàbá làánú nítorí àánú rẹ̀ ló sọ̀rọ̀ lórí Lásárù ó dá láyé o àánú rẹ̀ ló fọ̀hún lórí Ẹ́sítérì ayaba jẹ́ kánú rẹ̀ fọ̀hún lórí gbogbo etí tó ń gbọ́ mi o bàbá làánú káàánú ẹ fọhùn lórí gbogbo etí tó ń gbọ́ wa àti lórí tàwa náà bó ṣe máa jẹ́ nìyẹn láti ọ̀dọ̀ Olúwatósìn Odùwùsì aka Àròjà tẹ́yìn náà bá fẹ́ pè wọ́n bóyá ẹ pè nọ́mbà wọn tó ṣe bí ẹni tí ò lọ ẹ ṣáà pè mí ayọ̀ ń gbénu zero eight zero two four seven four nine two seven two lọ́gán ni màá gbé tí màá bá yín ṣe kí ni màá bá yín bá wọn sọ bí akin tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí fún wọn kò tiẹ̀ nídìí wọ́n rí <laughs> wọ́n rí màá tún bá yín màá bá yín bá wọn sọ̀rọ̀ lágbára Ọlọ́run àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ Ògo Ìgbàlà ń tẹ̀síwájú àṣìwà nílé agodo lẹ́yìn tá a bá máa fi padà wá àmọ́ máa kásẹ̀ ètò ńlẹ̀ wẹ́rẹ́ ìwẹ́rẹ́ ẹ jẹ́ ká délé agodo.